الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni ìfọ́lọ̀wà tí ó sì wá ní ìsìnlẹ̀ àtàrọ àdìkú ìkẹ́ ọlọ́wà ti gẹ̀rẹ̀ fún ànàbí sallallahu alaihi wasallam ẹ̀tọ́lọ̀wà bá láti bàmà jẹ́ kẹfún òkúwa ọlọ́pùsà bá ní sàlẹ̀ tó ìkẹ́ ànàbí mẹ́sà bá ní ìsàlẹ̀kún ọlá rẹ̀ jẹ́ àpàdé tí ó bá ní sallallahu alaihi wasallam wọ àjẹ́nà ìjẹun wọ́láàrí pàṣẹ ọlọ́run bá lẹ́yìn ìtàkìrà rí títà bí máa jẹ́ wa insha Allah ta'ala nínú ọgbà àlìjẹ́nà a mara létí ìgbà tí a fi lórí pàtàkì kọ́dára النبي صلى الله عليه وسلم كما جاء في حديث أمير المؤمنين وكما جاء في حديث أبي هريرة حين سأل جبريل رسول الله صلى الله عليه وسلم عن الإيمان جاب سؤال حديث أمير المؤمنين عمر بقنا إمام بيهكي حديث واسف كيس يأتي عمر نطرف من من حديث أبي هريرة nípa ọ̀rọ̀ tí Jibril wà ní Ànábì sallallahu alaihi wasallam lérí Ànábì sallallahu alaihi wasallam nígbàtí ìdú ìbílẹ̀ nípa ìmáàni nǹkan fẹ́ pàrọ̀ káàlẹ̀ fún in tó wá fi síkẹfà o náà ni al-imanu bil qadar khairihi wa sharrihi bọ́ọ̀lá sí ní mọ́mí wa bó láti gbà wípé ọlọ́run mú wá tí dàkàkì náà bá dé bá wa bó láti gbà wípé ọlọ́run bá ló mú wá sáájú kátó tí ẹni pé ààrùn orí àbáàrí aburú ọlọ́bọ̀sọ̀tàlá أعوذ بالله من الشيطان الرجيم إنا كل شيء خلقناه بقدر gbogbo nǹkan pátá àwọn náà bá ádá pẹ̀lú bí a ti pèrè bú rẹ̀ in tí ó máa sẹ̀rẹ̀ àti kò rí tẹ́nìkò lè yẹ̀wà lọ́wọ́ rẹ̀ àsìkò báyìí in tá àkọ́kọ́ máa sẹ̀rẹ̀ rí tí dàkejì ò sì ní sẹ̀rẹ̀ láìlẹ́ ọlọ́wọ́ ni wà máa amruna ọlọ́run ti ẹ̀ ti wà lẹ́nu ẹ̀ náà ti fẹ́ tí ẹ̀ ti ìyẹjú ti akọ́rùn ní ta bá sì fẹ́ ṣe ápù máa rí bẹ́ẹ̀ ẹ ń bá pọ̀ ń fẹ́ lajú tí ó dìjú nǹkan ti ṣẹlẹ̀ gan sáájú kó tó kò lajú dìjú ọlọ́sọ̀ àtàrà kò sí nǹkan tó gun lápá àtìlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kọjárí kò yí ọ̀pọ̀lọpọ̀ àgàgà lẹ́ẹ̀ ẹ̀sìn wọ́n gbà láàbọ̀ kó sì dátọwọ́ wọ́n lẹ̀ ilẹ̀ Yorùbá ní ẹ ti nígbàgbọ́ wípé wọ́n máa lò kádàrí èèyàn tí èèyàn bá sì gbèrú kírísì báyìí níwájú Ọlọ́run kèfèrí ni tọ́ da lójú bẹ́ẹ̀ se wá sí fún ọ́sọ̀rọ̀ fún ní àmì rọ́nì tó lò kádàrà bẹ́ẹ̀ nìkan bá sí ìgbákakalẹ̀ nìkan àbọ̀kọ́lẹ̀ kan àbí sáìpọ̀sì kan lọ ọkàkà nìrí tọ́kọ sí wípé o ní ọba awòràwọ̀ ọba pákádàràdà kọ́dà ó tọ̀ òkú mọ́sálásí kékeré gbogbo àwọn nǹkan ìlà kíkà gbọ́yé ìkan pẹ̀rẹ̀ ní ọba dára nìrí pẹ̀rẹ̀ àrí awòràwọ̀ nígbàtí ó sì kọ̀lé rẹ̀ níjọ́ tí ó rà bẹ̀ kò rà wọn wípé títí ọjẹ̀ bẹ̀ lójú ṣe ìdílé ní ó sì àwọn kéjì gan ọ̀pẹ̀ ìyàwó kékeré náà ọ̀pẹ̀ lọ́nà wọn bá mú ọdọ̀ kò rí eléyìí òru ọgbọ́pọ̀ tí wá tún lọ ọ̀dọ́ rẹ̀ oníṣẹ́ ìtọ́ nítorí àwọn èrùdé wọ́n wá wò pé òun parí ti ẹ̀nu wọ́n sì mọ́ ọlọ́rọ̀ kékeré ní ìsìn èyí tó pọ̀lọ̀ pé ìrònú láti bẹ̀wò ìrònú bó sì dàwọn lẹ́yìn ìsìn irú rẹ̀ bí wọ́n wípé àfẹ́ ẹ̀sùn mọ́ ẹ̀bẹ̀rẹ̀ kò sọ́wọ́dára jù ọ̀rọ̀ rẹ̀ ti jẹ ọlọ́pàá rẹ̀ gẹ́gẹ́ jẹ́ kí àtìrà ọlọ́pàá balẹ̀ وهذا جاء من حديث عبد الله بن مسعود radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ tàbí sallallahu alaihi wasallam ti fi ń sàlàyé in tí a ń pè ní bọ́mà sí é di ọmọ bátọ̀ sí é dọmọ láyé tí ò tí ìsìn tí ẹ lè fi ìyẹ̀wó lọ́jọ́ tó jẹ́ wípé ilé ẹ̀kọ́ orúkan náà ni mẹ́lórílẹ̀ gbára tí sí ibẹ̀ ẹyọkan náà ni kò ní bá kìí gbogbo kọ́sì ẹ̀wà ń sí mẹ́ àwọn sọ̀hábà iná náà ni ọmọ akẹ́kọ̀ọ́ ọjọ́ náà àríbí sallallahu alaihi wasallam oná lọ́n fi so gbogbo dìpàtmẹ́ntì mú ìdáṣẹ̀ pẹ́ kì ní ìsìn àríbí sallallahu alaihi wasallam ọwá fẹ́ jú wa ń gbé ibi wọ́n yẹ pàkádàrà dáa kódà torí àwọn nǹkan tí ó lè máa rùn mú ọpọlọ ẹ̀rọ ló dá tó sì wà lè rí bẹ́ẹ̀ èyí tí ẹ tó gbàdí ìsìwà tó fi bẹ̀rẹ̀ ní wípé haddathana rasulullahi sallallahu ọ̀rọ̀ rẹ̀ ní tí yọ máa yìí ẹ̀wò béèyàn bá bá ìgbésí ayé rẹ̀ débi pé tánàbí bá sọ̀rọ̀ kalẹ̀ ní yìí ẹ̀wò ààrẹ ti dọ́kànlú bọ́kàn bá sì ní sáàrẹ̀ kò lóòkù kàkàdù kùránì àti súnnà náà lọ olúlewó àrí ọkàn kílọ̀ sátàráwí wa nunazzilu min al-Qur'an ma wípé bọ́kùnrin àti obìnrin bá ti papọ̀ inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi ihe tí a gbọ́ ẹjú wípé obìnrin ní máa ṣe kí ni máa lóyún n tó sì lè yí ṣùgbọ́n kí ni nǹkan tí ń di oyún àdúrà sáàyè pé nọ́tọ́fà tí jámù rẹ̀ ń jẹ́ nọ́tọ́fà in tí ń jẹ́ ìlànà ọkùnrin tó jẹ́ omi tọ́lọ̀ ọba ń sọ di ọmọ yìí tí ń ní ìbájáde papọ̀ yóò wà nínú àpò bímọ obìnrin fódìdí kíní o ogójì ọjọ́ arsan tí wọ́n sọ̀rọ̀ ìjọ náà àwà pọ́sì lẹ́yìnlẹ́yìn orísìí nǹkan láti lárí tí ń ṣẹlẹ̀ nínú rẹ̀ ní cloning nínú rẹ̀ o ní bunukul mani báńkì tàbí ibùdó kan tí a ti ń ta àtọ ọkùnrin tí a sì ti ń ta àtọ obìnrin bákan náà ní ayé tàà wáyé láti rí àwọn tí ó ń finú wọn rẹ́ǹtì pé ṣe ń tọ́kùn lára ọkọ rẹnu àti ti ẹ̀nà èmi lè finú mi lẹ̀ fún tí ọmọ dàgbà mẹ́ tó ń ti bí gbogbo ìwádìí ìṣe isun gbogbo nítorí ọ jáde lómi lára nǹkan akọláyé àtàbò kò lè tí ìkú ò lómiun ní àwọn ọjọ́ kan Ànábì sallallahu alaihi wasallam wá ní inú obì gíní gbé ṣùgbọ́n tẹ́lẹ̀bí sọ yìí ọlọ́run ló kọ́dà kẹ́ kọ́lé kan fún kẹ́ stọ́dì tó gbóòrùn òbí sí rí ogbóná báyìí ó tutù báyìí in tí ma ní ìdì rí in tí ò ní ìdì rí in tó lè kó bàrí in tí ò lè kó bàrí kẹ́ lọ tó gùn nǹkan pàmọ́ bẹ̀ ẹ̀ lásẹ̀tẹ̀ fi lè change ẹ̀ ṣáájú àsìkò ah, gbogbo báyé ṣe wá jẹ́ àwọn lónìí ẹ̀pẹ̀ dọ́kọ̀ kẹkalẹ̀ pé yọ́ ọ̀kọ̀kọ́ wà bá lómi gbọ́náwó báyá yóò change padà sẹ́jẹ̀ kìkì kọ́ wá sọ kó lè change ẹ̀ sẹ́jẹ̀ kìkì láàrin èdè no kìníkà mẹ́ta fi kìníkà tàbálẹ̀ jẹ kìníkà sí tàbálẹ̀ gbẹ́nu kìníkà nípe no tàbálẹ̀ ṣe bí ìgbà tẹ́lẹ̀ rẹ̀ṣẹ̀ ashley bóyá lè jẹ́ kí gbígbọ́n rẹ̀ kọ́ háìsí tàbí kútùtù rẹ̀ kọ́ lóòkè tàbí kò change kọ̀bà sí lọ́wọ́ wọn afọ́lọ́sọ̀ tààlá wọ́n ó se wá sọ fún wọn se klónì lónìí tí ó wà máa rò pé ah, ah, ọ̀rọ̀ nàbí wọ́n wà fẹ́ ilé mẹ́sá ọ̀rọ̀ nàbí rí bẹ́ẹ̀ klónì wọn tí ẹ se wọ́n máa chẹ́njẹ̀ lójú ẹsẹ̀ kọ́ máa kú òní tí ń kú ohun ìgbà tánàbí kọ́ dàrọ́ yìí tọ́lọ̀ ni wọ́n máa sọ gbogbo yọ́ wà bá ń kí ní o 40 days ló fi jẹ́ pé ọ̀nà kọ̀ọ̀kan téèyàn bá rìn oníṣẹ́ ìtọ́ ma fi sọ ọ́nù lẹ́tọ́nà bá fẹ́ sọ̀nù láíláí tíṣẹ́ ìtọ́ bá fẹ́ mú mímọ̀ kò ní bá pa ìmọ̀kan lò tó bá fẹ́ bá ọlọ́pọlọ ṣe tí ó sì mú ọ̀pọ̀rọ̀ náà ni wọ́n bá lò lọ́kànà yunifásitì wá bí wọ́n ń pè ó pàwọn èèyàn gẹ́jọ́ kan ọ̀rọ̀ máa kíkún ní ṣùgbọ́n lóye dé wọ́n sápa àkókò brọ́dà kan abúlákí ìlú alọ́gbọ́n ọ̀kan wá dẹ̀nà professor pé ah, what of professors bó ṣe ní ẹ̀rọ ó pọ̀ ìlẹ̀kẹsẹ́ ń jẹ́ bí abúlákí olúwalọ́gbọ́n abúlàkí mọ̀ lọ́wọ́ lọ́gbọ́n out of professors nígbà ẹ̀bá ti gbẹ̀sọ́pọ̀lọ́ ìpọ̀lọ́ wà nìkan lọ́gbọ́n kí lẹ́bẹ́ sọ afáwa ni ni ayátù ìkìdámílì ni ayátù ìkìdámílì òkúlì kọlu العالمين ضلال وأكثر سعي العالمين ضلال وأكثر أهل العالمين ضلال ولم نستفد من بعثنا طول عمرنا ولم نستفد من نجومنا وحاصل دنيانا وكم قد رأينا من رجال ودولة فبعدوا جميعا مسرعين وزالوا فبعدوا جميعا مسرعين وزالوا فبعدوا جميعا مسرعين وزالوا وقد وكم قد رأينا من رجال ودولة وكم قد رأينا بالرجال والدولة فبعدوا جميعا مسرعين وزالوا فبعدوا جميعا مسرعين وزالوا فبعدوا جميعا مسرعين وزادوا وكم من جبال قد علت شرفاتها وكم من جبال قد علت شرفاتها رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال jìbáàlù jìbáàlù. tí a bá ń bí ọlọ́pọlọ dàláyé ọ̀kan ni ìmọ̀mù rọ́sí. ọlọ́pàá sọ àtàrà nínú àwọn tá a lè pè ní mọ̀ òhúbù tí ó bá pè yàn mọ̀ òhúbù o ní pé èèyàn wà gifted tí ó bá pè ní àbùkọ̀rí yù ó lẹ́n tí ọpọlọ rẹ̀ jọjú orí ẹ̀ lọ genius ọ̀kan nú wọn láyé bàbá yìí fáfù dín ní àrọ́sí ọ̀pọ̀lọpọ̀ tí è sọpọlọ kéke tí bá ń kọjá lọ ládùúgbò kan lásán àwọn tí ó wà lẹ́yìn rẹ̀ ní ṣúdẹ́ntì wọ́n lè ní 5,000 ṣúdẹ́ntì àdíìsì ọ̀tọ̀ fíkí ọ̀tọ̀ mẹ́sí ọ̀tọ̀ ẹ̀ntọ́pọ́jẹ́ nàkíìbù ọkọ̀ọ̀kan nàkíìbù ọkọ̀ọ̀kan tó jẹ́ bí bọ́yá bí aṣojú captain ọkọ̀ọ̀kan òní ọwà bọ́wájú tíṣẹ́ ọba ti lọ báyìí ọ̀tọ̀ ẹjọ́ ẹ̀ẹ́sọ̀rọ̀ kan lọ fún alánà nípa tí ma ń wà ní gìgì sí ẹ̀ tí tó bẹ̀rin ẹlẹ́tọ̀ sí tọkùnrin bọ̀tí àwọn kẹtẹ́ ìsọ́ ló ń parẹ̀ àtàwọn sẹ́kọ̀ọ́ kan tẹ́ ìsọ́ mẹ́ ó dàrù máa lójú pàtàkì àwọn kíláàsì yóò bàbá rẹ̀ sí máa sọ́rọ̀ tí bá ń sọ́rọ̀ àwọn ìkú ọmọ sọ tí wọ́n sọ máa ti sáyẹ́nsì lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ sọ tọ́bẹ̀ dáalẹ̀ pẹ́rẹ́bẹ̀ aládìsí ní sáré bọ́bẹ̀ pẹ́yà ah, aládìsí kan mẹ́jọ kan ẹka sọgbẹ̀yìn rẹ̀ ẹ̀ sọgbẹ̀rẹ̀ rẹ̀ ẹ wá dákò èèyàn 50 tẹ̀gbà ní ìfìwá ẹni mẹ́jọ nù wọn ó kọ wọ́n papọ̀ mọ́kọ̀ àwọn kan tí wọ́n èsì ìsì àwọn tàà ní bàdìsì lẹ́nu rẹ̀ bóòlẹ̀ sí lẹ́mọ̀ mẹ́jọ ń padà àti kí ni ìgbàrí àdífin tí bá ti ń sọ̀rọ̀ tó bá yẹrẹ dáadẹ́ pẹ́rẹ́ ọmọ tẹ̀sùn lọ́sà ní bọ́pẹ̀pẹ́ áyà kan bẹ̀rẹ̀ ní kẹ́lọ́ alìkọ̀rán ẹlójú mẹ́jọra ní gbàtú ẹsì bá dìsọ̀rọ̀ lórí rẹ̀ kí n túnmọ̀ eléyìí kí lè léyìí tó àtúnyẹ̀ náà ní pẹ́lẹ́ lórí ẹsẹ̀ náà wà tí bá wà ń bẹ́ bí ó ti fẹ́ kọ́yẹ̀ lẹ́kọ̀ọ́ bó wọ́n sì dára mùtó tí bá ń lọ lórí ìṣẹ̀ wà láàrin tọba lọ rẹ̀ nìkan lónìí kẹ́rìnkẹ́rìn ká gbá ní oúnjẹ gbogbo fíìmù ló ti wá dáhùn àfà wa ní ọ̀pọ̀lọpọ̀ jáde ẹ̀lẹ́mọ̀ ròyìn ṣùgbọ́n kò tètè gbà pọ̀lọ́ wà àwọn tí wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ wípé ọlọ́gbàdì ah, nígbà tí wọ́n máa fọ́ ọpọlọ ní pẹ̀lẹ́ àtìkàn bẹ́ nínú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ṣubuhat ilẹ̀ àfà dáálẹ̀ nígbàtí wọ́n tún Kùránì lọ tọ́jẹ́ wípé Qur'an àti súnà sàásàrán ila wafa àfá alùsúnà wal jama'a ní afi ya jure kalẹ̀ maru wa ọ̀pọ̀lọpọ̀lọ fa bàbá wala qad ja'a fi sunan at-Tirmidhi bi isnad al-hasan li hadith al Ibn Abbas radiyallahu ta'ala anhuma wa ardaahuma anisa sa san sọ wípé Jibril wá bá wípé indama adraqa indama adraqa fir'auna al-gharq nígbà tó kù díẹ̀ tí fìdà náà tí ó tẹ́rì ọfẹ́ pín la ilaha jùlọ wá súnmọ́ òní láti máa rọmi sí lẹ́nu àkàbàtà kọmọ́bà wípé ayàrẹ̀ àdífòrò àdífì èèyàn bá ti ẹ̀fẹ́ hẹ́pù èèyàn tí èèyàn rí èèyàn náà nira kí lẹ́sì kọ wá sí ká hẹ́pù ẹ̀mí bí ẹ̀ bá sì rẹ̀ tọ́fẹ́ túbá ká hẹ́pù ẹ̀mí bí ó sì túbá kí ló lè wá máa mórí di Jibril máa kó àbàtà rẹ̀ fíráwẹ̀ lẹ́nu kọ́ bá túbá bákanáà sọ́lọ̀ lọ́rin àbọ̀wádẹ́ sí ara rẹ̀ jẹ́ tàbá wọn tọ́lọ̀ sọ wípé láyà ìtọ́nà bá ní kàmàlíkà òsì ní a máa ṣe ajá wípé ọlọ́run mọ̀ sí tọ́lọ́n bá wọ́n mọ̀ sí ayà rẹ̀ tọ́wọ́n sọ fún wípé wọ́n tà áwà ní alẹ́ ìbírí wà tẹ́kọ́ wá ń kọ́ bẹ́ẹ̀ bá rán lọ́wọ́ ẹ máa rán lọ́wọ́ ní ìbẹ̀rù ọlọ́run ọba àti dáadáa eléyìí tí a jẹ́ wípé a tún nígbàgbọ́ wípé àwọn mọ̀lẹ́kà náà wọ́n a máa ṣe gẹ́lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ ìtàwọ́ kí bàbá pọ̀ a sì yẹjú ẹni ìsìlẹ̀ wà ní púpọ̀ sọ̀rọ̀ mẹ́ tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ní ìsìn lọ́pọ̀lọ́ tó ní ọwà àdìjọ́ kan pẹ̀lú falisafa philosophy o n làwọn pè ní falisafa filasufi o n ní philosopher lọ́dọ̀ tí a kí làwọn ń pè o bàbá ìwà padà ní níjọ́ wá padà ní wọ́n pé ní ayátù ìpídà mílíù kú lè kọlu wà á أكثر سعي العالمين ضلال وأكثر سعي العالمين ضلال جمع في كفر بالك وتصور oni ni hayatu hayatu ikuda nili hukuli kọlu oni gbogbo isaya gbangba tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan bà máa sẹ́yà gbàgbà ń bí ọ̀rọ̀ lọ́gbọ̀ba pé mo wẹ̀ mo yé nínú omi tọ́lọ̀wọ̀ bá nínú òròrí nínú ẹ̀kọ́ nínú mà tí wọ́n ronú lọ ń pa gbogbo ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ní وأكثر سائل العالمين ضلال وأكثر سائل العالمين ضلال ọpọlọ yóò bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ yóò sì máa rí ọ̀nà lọ nígbàtí ọba wá rìn rìn rìn rìn rìn rìn bọ́kọlọ ṣe ló ń bẹ́rẹ̀bẹ́rẹ̀ tó ìkọlù ọlọ́run ó mú dìkẹ́ ìdáyìí yóò dìkẹ́ tí ọ̀rọ̀ ti dàgbọ́n lọ́pùn yìí kílẹ̀ ríwá mẹ́lò mẹ́lò ẹ̀tí fún ọmọ gbé ara ẹ̀ lọ yẹ òdòdó àwọn dọ́kọ̀ mú tí ó kọ́ ni tó yé wọn búrẹ̀ sí lásìkò yìí mọ́ sọ wákàtí mẹ́ta sá láàárọ̀ àti lọ́sàn àti lọ́rọ̀ àti mẹ́ta ó nínú tàbá mú òdíjọ́ tó kàtẹ́ ìpínlẹ̀ tó àwọn àti wákàtí mẹ́ta nínú mọ́ sí búrẹ̀ sí lásìkò yìí irú àwọn kò lẹ máa jẹ oúnjẹ tó yẹ ọba pọ̀jù láàrin ọ̀sẹ̀ ló wọ́n jọ lẹ́ẹ̀mejì lójúmọ́ dọ́kùnrin pèsè but irú àrẹ́bà ìjọ ń ṣe nínú ìgbà mí bẹ orí ọkà sáà sàrẹ̀ máa dágbóná orílẹ̀ kan ní mo mẹ́rin onígbà mí dojú ilẹ̀ máa sí ó ní nǹkan kan tẹ́ sọ yìí sí òun dọ́kùnrin ní ìtawọ̀ kọ́ ẹn tí bá ń lò gbèsè ìbẹ́yìn sí ń lò in tí ó máa ṣe mọ̀kà náà kò sí àṣẹ ní àyàtù ẹgbọ́dá ní òkú lè kọlu wà wọ́n mú dàbí wọ́n mú dè ìtọ́gbọ́yé tẹ̀tẹ̀lẹ̀ bákaná ni àyátù ìkọ́dá nílé òkú lè kọlu wà á kí tọrọ sáàìlà alàmì náà dọ́lánú wà á kí tọrọ sáàìlà alàmì náà dọ́lánú. afáàní tó pọ̀jù ní ògùn ẹjọ́ mẹ́rin bí adámẹ́láyé èyí tí ó rí bẹ́ẹ̀ lọ́pọ̀jù bẹ́ẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti ń taná wọn kọ̀kọ̀ ọmọ ọlọ́run in tí wọ́n ma kọ́ọ̀lẹ̀ tí wọ́n sì ma fẹ̀rí ẹ̀ múlẹ̀ in tí ò ní rí bẹ́ẹ̀ lọ́kọ́ jù kí lẹ̀ rí wa àwọn ọkọ̀ òsùn pé ayé ta wà lẹ́nu ẹ̀ ti pọ̀ jù àti pọ̀ jù ẹjẹ́ a máa sí family planning lápẹẹrẹ bí pẹ́ǹsì kan àti rẹ́nìkan tó gbé jáde ẹ̀bùn lówó kìnnìkan ẹ̀sẹ̀ ń ẹjẹ́ wọ́n kà bí o ilé ẹ̀tọ̀ bá jóná ẹ̀bùn lówó kéèkọ́ ìgbàkàtà máa ṣe kéré ẹ̀sẹ̀ báyìí fún nígbàtà wọn jí ìmàjìlẹ̀ bọ́bẹ̀ wọ́n ní omi tí ń jáde lára ọkùnrin in tí ó ń kọ̀ vein nínú ẹyin ó lé 1 million 1 million náà láti jọ́lọ́ ti wá dáyé ìtawà wà nílẹ̀ ẹ̀ta àmì ó bí wọ́n lọ́wọ́ bí ọmọ 20 lẹ́ẹ̀kan náà rí tó sì jẹ́ ìgbọ́nà ti ṣe ìbátò ẹ̀ pé obìnrin bí ọmọ 20 mílù lọ́wọ́ pọ̀jù tí ń doyún ní wá mílù táwọn iná nínú ogun àtà wáyé ẹ̀ntọ́ wáyé níbejì mílù nínú àwọn ẹ̀kọ̀ọ̀kan sọ́lọ̀ tó wá dáyégò tí wá sí tó jẹ́ pé 1 million ní tó lè máa ẹ̀kan náà tí wá lẹ́ وأكثر سعي العالمين ضلال وأكثر سعي العالمين ضلال إن تقوى دنور الله من بي آدم يروني bọ́lọ̀ ń ṣe gbáyé kalẹ̀ ohun bẹ́ẹ̀ láyé rí ń gbọ́ lọ́wọ́ sì parí ẹ̀ lẹ́rìn sàásálàmù kàwàjá àti súnà ni ẹnìkan ò ní tí ìdàyé gbogbo tí ó jẹ láì tí ó jẹ àti tí ó jẹ àti tí ó àti tí ó bí 50,000 years ọ̀rọ̀ ti parí rí bá sí wọ́n wí ìwọ́n ẹ̀dà tẹ́ ma ṣùgbọ́n ti bí ma ń wà ìrẹ́rì tí ó gbó ìka ọmọ àtẹ́lẹwọ́n tó ti fẹ́ jẹ kú ìlàjì gbogbo òkú tó bìnrin lò ọlọ́nsán stọ́ rẹ̀ bí ọmọ sì di ọwọ́ báyìí ọwọ́ sì ti ń dẹ̀ra wọ́n wá ń pí sí ẹ̀yẹ̀ lọ́sí tùpù inú rí rú tẹ́ mọ́ tọ́wọ́ máa ń fìdí àdíjì ń ni tòótọ́ lóhun lókun ṣùgbọ́n lọ́n ló wọ́n fún ọlọ́mọ kọ́nà táìpù tó bìrì ni àyátù ẹ̀kọ́dá ní òkú ẹ̀kọ́ wà kíta rùsáì láàmì àgọ́lálú wà kíta rùsáì láàmì àgọ́lálú tí ó bá sì ni wọ́n máa kọ́ mú ẹ̀kọ́ mọ̀ wọn ò ní sọ pé ní oyúgan nígbà bọ́ tó dáyé wọ́n sọ táìmù àti iye oṣù tí ó lò lé ayé kó tó lè máa di nǹkan mọ́wọ́ igun kan náà ni ayẹ́tù èsìká nílé òkú lè pàánù Wa àkíta òsáyì láàlámì náà kọ́lá ló wá àkíta òsáyì Ni náà kọ́lá ló. nínú tí a kọ́ ní pé bẹ́ẹ̀ bá ti ń lóògùn báyìí tàbẹ́ni tí bá ti ń gba ọ̀nà fún wa àwọn kankan tí ń bẹ tí ó change nǹkan ṣáájú kó tó máa dáyẹ̀ bí tí ó ti jókòó kí ni ò change lè ti fi lọ bí ti lọ nínú tí a kọ́ ni wípé nǹkan ò lè máa dáyẹ̀ lódidi àyàfi tí yàbá jẹgẹ tó ma ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ tí ẹ padà inú tó lè dáyé bó lè ṣe ń jẹ́ bẹ̀rẹ̀ jù nìráyájú ìgbódá nílé òkú lè kọ́nú wà á kí tàrùsá ìdá wà á kí tàrùsá ìdá afá ní àpẹẹrẹ tó wà á rọ́wà في وعشة من جسومنا وأرضنا في وعشة من جسومنا وحاصل دنيانا أذى ووبال وحاصل دنيانا أذى ووبال وحاصل دنيانا ṣe bí ẹ̀mí náà láfi ń jẹ́yàn ẹ̀mí ní ń sáré lọ sókè tí ń sáré lọ sísàlẹ̀ táà fi ń lè gbápá táà fi ń lè rìnà táà fi ń lè rìn táà fi ń lè jẹun táà fi ń sùn táà jí padà táà lè kúnlẹ̀ táà lè nàró wà á wà á aṣà tí mi jù sùn mí bí ẹ̀mí ibi tí ó wà tọ́ pamọ́ ni bẹ́lẹ̀ mi ṣe wá ara rẹ̀ tó bẹ́mi ìbá ń sàárẹ̀ kò lè yọ́ ọ̀ta kọ máa wẹ̀ ọdọ̀ lọ́fà náà wọ́n ni ẹ̀ní ẹ̀dọ̀ ti rí wà wà tí mí jù tí a bá bí ojú rí ẹsẹ̀ yóò kòrò tó bí rẹ̀ sí yóò bàjẹ́ tó ṣe bí kò lè yọ mí jáde kọ́yọ kẹ̀kẹ́ àtọ́sẹ̀ tí ọrọ̀wà ọ̀nà ara ẹ̀ sí wà fi wà ṣàtí mi jù sómìnà tó wá lè jẹ́ pé ẹ̀mí tí a bá pín á méjì ìbẹ̀ lára wa ó ń kálukú ẹ̀mí lọ́wọ́ á súnmọ́ jù kọ̀ wá lè describe ẹ̀pẹ̀ bẹ́ẹ̀ mi ń ṣe rírẹ̀ igun mẹ́rin ló ní igun mẹ́ta ni orírogodo ó tóbi tó báyìí kò tóbi tó báyìí ẹran kò lómi ọlẹ́jẹ̀ kò lẹ́jẹ̀ kò sẹ́tò lè fi wà ṣàtì ní jùsù mi náà. ó ló wa jù ó sì mọ́ wá sọ nǹkan méjì ó tún súnmọ́ tó wà láti bí àbọ̀rọ̀ bó sì rí náà níbi tọ́lọ́ sọ́nà tààrà. wọ́gọ́ ayé dùnìyà náà adáwà wà bá ló wàhásìlù wọ́n máa pọ́lọ́ sọ̀rọ̀ kalẹ̀ ìwọ́n náà máa fọ́ gbá pọ́lọ́ ọpọlọ rẹ ọ̀nà lè yàn rìn yẹn sẹ́bí wà láwọn ẹsẹ̀ fi mímbà sí na tó láwọn ìrìnà wà lam nastafid a ń ṣe rìsẹ́ẹ̀tì lórí eléyìí afẹ́mọ̀ pé eléyìí afẹ́mọ̀ pọ̀ ọ̀hún gbogbo àwọn rìsẹ́ẹ̀tì wa àwọn àǹfààní òfin larí mú bẹ̀rẹ̀ náà bá tẹ̀nà tó là ọmọrì náà a sì lo gbogbo ọjọ́ orí wa bẹ̀ tó fi di pé irun dúdú di funfun lórí ìwádìí kan náà là wà ní àkínàkínà ni ẹ̀nà fún ọ̀nà sáyẹ̀sì lẹ́nu bọ̀ tí ń tẹ́bá wá orí rẹ̀ yá inú àríwẹ̀ ẹnu ẹbá ẹ̀ẹ̀ni ìbánu dúdú kan bẹ̀rẹ̀ tí ó fúnfún ní gbogbo bó ṣe wá sí tó náà àtọ́dún tí ń kà fún ijú ọbẹ̀ bí ní bèèrè kan ẹyọkà péré nípa ojú ó sì èsì yóò lọ mọ̀ wà kan gbèsè àyàjú kẹ̀kẹ́ kan lọ nígun lọ nígun bọ̀ tí wọ́n bá ní kí ni tí ẹ̀yin gba professorship ilé lórí ó lè pẹ́ lórí ìmọ̀ tata tata níjọ́ bá wá dákọ̀ mẹ́ndẹ̀ fún yóò lè léyìn kó fi kẹ́kọ̀ọ́ tẹ̀fẹ́ tata kan jẹ́ mẹ́ndẹ̀ tàbá mú gbàgbà ẹgbà abúrẹ́ tí mo rí mọ̀jẹ̀tí àtàṣíkà báyìí tí máa ń rú bìnàbìnà báyìí tó ń gírè báyìí mọ̀jẹ̀ yàtọ̀ ojú ti ẹ̀ gbogbogbò báyìí na kamẹ́rẹ́ tó rínà kamẹ́ tí ò rínà irun rẹ̀ sí gùn iye rẹ̀ rẹ̀ pápá ó lè kún ọ̀gbọ́rí. wàlámúná sàfidì bí bá tìlà tó làmúrí náà. ṣé ìgbà pé a tún máa kọkùn bó nì tí wọ́n bọ̀ bá ní fòkà tá àfọwọ́kà báyìí tí wọ́n máa gbogbo mẹ́gẹ́ ní wọ́n ní fẹ̀rẹ̀. bàbá ìjà dọ́kàlẹ̀. tọ́ntì bọ́lọ́ ń ṣe bá pọ̀tẹ́sìlì tó yìí ìjọ tí wọ́n bá bí ń pa. agbèjàgì. ìkan bẹ̀ tí wọ́n tún ń pè ní dábẹ́dábẹ́ ìfẹ́ láti ń pè mọ́lẹ̀ ní mọ́sásíláwà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òun tiẹ̀ ẹsẹ̀ rẹ̀ tí ma ń sàkọrin láyé. ó ní nǹkan kan. wà láwọn ẹ̀sítàfí ní mímbà sí náà túlà ìmúrinà. èyí yìí tá a gba pòtàṣọ́sì kùlẹ̀ lórí èyí tá a kọjọ ń bẹ̀ náà sì wá ń jà máa wa kọ́lù sí wá ń jà máa wa kọ́lù táà kàtọ̀ dẹ́kọ̀ táà tí fúgbà mùsùlùmí wọ́n ni wọ́n pín náà tán kan ní tọ́lọ́nù ò lè yàtọ̀ tàbí nìkan ní nǹkan tí è yàtọ̀ wọ́n ni wọ́n bí àwọn kan tó ti báyà lọ́bà tí wọ́n gbọ́ pé àkẹ́ sọ pé tí wọ́n bá máa ń jẹrẹ jù pọ̀ kò ní pẹ́ tí ò ní lè rìn a máa mẹ́ egun ní ìntàǹkójọ náà wọ́n máa tún fà láàrin ara wọ́n بباطنة عمرنا سوى أنجمعنا في قيل وقالوا سوى أنجمعنا في قيل وقالوا إبا في أكو بيبا ما بيوير pẹ̀lú iyọ̀ ọ̀dá pọ̀ fún bá ṣùgbọ́n tí ọba títẹ̀ fi ilẹ̀ ká pẹ́ tí ò nílé borí obìnrin mọ́. alágbàfọ́nù. ń bàbá lọ́wọ́ fún bá tí n tí wá ń kọlù látún wá jùbà lọ táwọn ah, bà sí kan wọ́n kọ̀ wípé à kí ní ìsìsẹ́ fúbà ìsìsẹ́ fúbà ìgbà nǹkan bí jẹ́ irú gbogbo tó rí bá àtúrísí àwọn ẹ̀nà ah, tí ìrìn bá jẹran di bàbá yìí nǹkan báyọ̀ máa ṣe tí wọ́n bá jẹja di bàbá yìí nǹkan báyọ̀ máa ṣe ẹ̀gà tútù ẹ̀kọ́ máa jẹ